kárí kó máa fún wọn ní ẹ̀sùn lórí. Àbẹ̀lá ọ̀fẹ́ ni kò máa wá lílọ nípa wa jíjẹ mú wa níná lílò kọ́dọ̀ dákùn tó járe kó mú sàájú kọmọ jáde lọ. Ramadan tó lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí ọlọ́run wa bẹ̀ ọ́. Gbogbo àwọn ilé ìfi ìjọ àdúgbò tí ọlọ́dá kò bá lọ́wọ́ wa o ìgbà wọn lè sọ bá kùjẹ́ pàtó tí ọlọ́wọ́ bá lè sọ ọlá tó dá kùjẹ́ jáde sàmùkù fún wa lẹ̀ sàmùkù ìgbà lọ́wọ́ wa kíra lẹ́yìn. lẹ́yìn pẹ̀lú ìrìnàjò a ó sì máa tẹ̀síwájú nínú ọ̀rọ̀ tafsiru suratul nisa ní ìdámá bọ̀ wá. nípa àwọn wo ni a lè fẹ́ tí àwọn àwọn náà lè fẹ́ a lè fi àfihàn ó fẹ́ rí tó tilẹ̀ yóò rí pé a rí pé ọlọ́run bá lè jọ ọlá ó ti wá lójú kòkòrò ká ṣe sùúrù ó má lọ jẹ́ pé ó kàn kọ́ sáà wáyàwó wọn náà kàn sábẹ́ máa kan lọ́bàá lẹ́rù tó fẹ́fẹ́ wọ́n ní ẹ ló fà á. ọ̀kan náà akọ́kẹ́ sí wọ́n mú ọ̀rọ̀ kan wá wọ́n tàbí ti ọ̀rọ̀ náà sí ọ̀dà bá wa ka wọ́n ní yẹ́sì àdìrí dáàlì kàkà olùkùnà rọ́bì ọlọ́wọ́ ẹni wọ́n lábá wa wọ́n rúfẹ́ pé àjùmọ̀ rọ́jò kàzọ́wọ́jà àmàdá èyíkéyìí ọmọkùnrin tó bá lọ fẹ́ rúfin ni فقد أرقى فقد أرقى نفسه ìyẹn ni wípé ó ti sọ ìlàjì ara ẹ̀ ó ti sọ dẹ̀rú náà nìyẹn wọ́n ni láàrin ìtumọ̀ ọ̀rọ̀ ní wípé yẹ̀sí ìrùwálà lórí ọ̀rọ̀ kí ìtọ́ ọmọ rẹ̀ yóò máa jẹ́ ẹrú fàṣọ́bùrù àlàhálà ní zawal àwọn ìtẹ̀sẹ́gun bẹ́ẹ̀ máa kọ́kọ́ wá sí kúrú kó wò ní fẹ́ ẹrú hapton òun ló lájú òun ló lọ́lájú lékèlá yorùbá àlùwalẹ̀ kọ́ máa fi ọmọ yẹn tó kọ ẹrú torí ṣe eléyìí òun ni wọ́n ti sọ fún wa. wọ́n ti ń sàlàyé fún wa ọba àdìsọ́lá tó sọ fún wa nípa rí àyà ilé iṣẹ́ náà yẹn ìṣọ́nà ọba àdìsọ́lá ní wà á ń ìrò lẹ́kùn. Ìgbà wá ṣe ilé àdìsọ́lá ní òun ọba aláforí nílùú sí tí wọ́n sáré Yorùbá òní ìgbàlódé lọ́wọ́. látara ìmọ̀ àti ọgbọ́n àtòyè tó wọn fi ṣe tó bá wù. ló bá lóbi jẹ́ sí pé àwọn àbá wọ́n ní nínú àwọn àyà méjèèjì tó tẹ̀lé ara abẹ́kà yìí ó ń jẹ́ ìlera ọlọ́run eléyìí tó wa lórí níbi àwọn ìdíkọ̀ kan tó máa ń fi mú àwọn ìdájọ́ wá kọ́kàn wá máa lé balẹ̀ lórí àwọn ìkẹ́kọ̀ọ́ kan tó bá dé kẹ́mi wá rò balẹ̀ ká lè bá a máa ń fi àwọn nǹkan yẹn pẹ̀lú pẹ̀lú balẹ̀ àti èrò eléyìí tó da lórí ẹ̀. bákan náà kó tún lè máa jẹ́ ọrẹ fún àwọn olùkọ́ náà ọba gbọ́ lódodo pẹ̀lú kó fi ọ̀nà tó da ó fi mọ̀ wá ọ̀nà tó jẹ́ táwọn ẹni tí ó là àwọn ẹni tí ó jèrè. ju tàwọn tó tún sáájú wọn lọ torí kó bá àwọn tó sáájú wọn lé láàdúkọ̀ọ́ká tí wọ́n kù wọ́n tara rẹ̀ kẹ́kọ̀ọ́ àwọn olóòtú lè fi lè kó sínú ewu táwọn èèyàn kó sí ẹ̀rí náà nínú àwọn òbí lárúbáwá kan tó fi kó wọ́n sì kàbùkù ọ̀rọ̀ náà lọ́dọ̀ àlẹ́bí náà sọ̀rọ̀ wá wà ní ọ̀sẹ̀là wọ́n ní láàyè oníjàpò ìmúmi fi júrí mọ̀rọ̀ bẹ́ẹ̀. ẹ̀yìn nǹkan òní ta mùmìnì nínú òkan náà lẹ́ẹ̀mejì nǹkan òní sátìkẹ lẹ́ẹ̀mejì nínú òkan náà ó sá ẹgbẹ́ lákọ̀ọ́kọ́ kó tó wá kọ́ padà àà èsì mùmìnì òdodo ti gbọ́n pé ntọ́ka nípa mi jẹ́ bíi ìgbọ̀dọ̀ tó kọ́ ọ́bọ̀ padà náà. bàbá bìnrin bàbá bìnrin sọ́ọ̀lẹ̀ sọ́ọ̀lẹ̀ ọ̀rọ̀ náà wọ́n náà rí wa ní ara ò kò ní ọba ti kú ọ náà lọ́wọ́ tó yẹ kí n ní ilẹ̀ ìfẹ́ kí n lọ. ìkan ká ọkẹ́kẹ́ lákọ̀ọ́kọ́ òkúni kọ́ ọ̀bọ̀ rẹ̀. tó ní ìdílé nínú àwọn etí ara ìwé ayé àwọn àyàtọ̀ amẹ́ríkà nínú ẹni alùpàdùkú ànàmùsíyàtò ìsàn eléyìí ọmọ ẹgbẹ́ ìsípayá ẹ̀sìn ọmọ ènìyàn nígbà tó ṣe iṣẹ́ àwọn ọ̀sánfẹ́ ẹni ibi ni wọ́n jàbí kó ṣe gà kù làwọn náà ẹ̀rí jàbí kó ṣe gà ara wa ní olóṣù ti ṣe ní òkú jàbí kó ṣe gà ní. lọ́dún nípa ìgbóná tó ń ṣe rí òkò wọn náà wá tó olùkọ́ ọ̀gá ti lọ́nu ti ẹ̀ tẹ́lẹ̀ òkò tó ń lẹ̀ mọ́ fún ọ̀nà wọn ti ẹ̀ náà lè dàbí ti ẹ̀ ní yóò bá ní o ẹni tọ́lọ̀ bá ní ọba wà ní ìdílé bẹ́ẹ̀ yóò bá máa ń sọ máa ń lò lọ́rọ̀ bẹ́ẹ̀ torí pé kẹ́ni àwọn kan bẹ́ẹ̀ ajogbodò wẹ́ni fúnra ni wọ́n. tọ́ba ní aṣogbodò wẹ́ni fúnra ìtumọ̀ rẹ̀ ti ń ṣe ìṣe síta káwọn kan kún náà wáyà ìyá máa ní gbọ́mbẹ̀ yìí pé àwọn sì gbogbo yẹn náà dàbí ó sì ná ju tàwọn. àwọn oníṣẹ́ ẹ̀kú ẹni bí ẹ̀dá tí gbogbo yìí náà dàbí tàwọn ni ẹni tó máa tẹ́yìn bákan náà nínú àwọn yìí a máa màmá dájú wípé gbogbo ẹni na náà bá sì jẹ́ nire ó lò yí sí ti máa lè adé nípa rẹ̀ pẹ̀lú gbogbo kálukú náà tó wà lọ́wọ́ ẹ̀ náà ní lójú ẹni bá jẹ́ nire náà náà ní kí gbogbo èèyàn ó ṣe kẹ́nẹ́ káwọn náà jẹ́ nire náà máa wá kí àwọn èèyàn jẹ́ wọn á ní jọmíjọmí ọmọ òkúròrò lèèyàn dà ẹ̀rí torí pé wọ́n fẹ́ gbogbo ẹ̀ náà dàbí tàwọn àwọn tàbá wá fẹ́ rí bẹ̀yẹn wọ́n wà ní wọn tẹ́ni di. gbogbo ẹni lé òun náà wọ́n fẹ́ káwọn ẹ̀ náà dàbí ẹni torí ti ẹni ọba ọba ó sọ fún ẹgbẹ́ ìlú inú wọn gwara dịya gaụaenile na-e kọbụdịpụrụ ya hụ bahara igpe ọrụ kwa wụ wa ọgwụ airi n'ọnụ ìṣọ́lá ń sọ fún wa nínú àyà yìí ó ní yùrídúnlọ́ àbẹ́ẹ̀jọ́ ọlọ́run ó ní òun ọlọ́run èròǹgbà wọn nínú gbogbo àwọn nǹkan ti sọ sáájú òun ni kó wọn ò lè ṣàlàyé ẹ̀kúnrẹ́rẹ́ fún yín kó wọn ò lè ṣàlàyé ẹ̀kúnrẹ́rẹ́ fún yín lórí pé ìran wo nínú obìnrin ló lẹ́tọ̀ọ́ fún yín tẹ́ lé fẹ́ òun gbogbo àwáyà tá a ti kà sẹ́yìn yẹn irú àwọn tá a lè fẹ́ nínú àwọn obìnrin àtàwọn tá a lè fẹ́. ó sì lè bá àfọ̀nàmọ́ yín lójú ọ̀nà àwọn ẹni tó ti dájú yín ó lè sọ yín sọ́nà ni wọ́n bá ti tàbí lé eléyìí ẹ̀ má balẹ̀ ẹ̀yẹ mẹ́sẹ̀ gbélé ẹni pé ó sọ fún adájú sábà wáyà káàdì bẹ̀rẹ̀ rẹ̀ tó ní wàlá bẹ́ẹ̀ ìlú máa nàgá àbá ká mọ̀ ó ní wà látẹ́ kí wọ́n máa nàka àbá ìkọ̀mùtì ńlá. àyàbá àwọn tó wá ti ṣe bẹ́ẹ̀ ṣáájú ó jẹ́ ká mọ̀ nìyẹn wípé àwọn tí wọ́n ti fẹ́ àwọn kan àwọn obìnrin lọ́nà tí ó gbàdá tó ṣáájú àgbàlàyé ẹ̀fọ́ yín àwọn tí wọ́n sì rí lọ́nà tó da àgbàlàyé ẹ̀ èyí tó wá jẹ́kọ̀ọ́ fún yín àwọn náà bá aṣàlàyé ẹ̀sìn yín bàbá wa ti kẹ̀bí láti sọ fún wa yí pé wọ́n ní nínú àyà yìí yòrídú ayé báyìí náà làkún àjọ àjùmọ̀mí náà má àhálà làkún nítorí wọn ṣe lẹ́tọ̀ọ̀kùnrin wà á wọ màálẹ́ ikú èyí tó ṣe léèwọ̀ mímá kàkọ́ dámàdíkì òbí yáàdì ìṣúra nínú àwọn nǹkan tá a ti kà sáájú nínú súrà yìí ọlọ́run bá àlejò ọlá ó ń ṣàlàyé ẹ̀ fún wa lẹ́kùnrẹ́rẹ́ wáyà di ọkàn kó lè bá sọ ikọ́ náà kó lè bá bí yín mọ́nà. ìlànà àwọn ẹni tó ti ṣáájú yín nínú àwọn wo àwọn ẹni tó ṣe wípé wọ́n rin ọ̀nà. àwọn ọ̀nà tó jẹ́ ọ̀nà tó da tó ẹgbẹ́ tó bá gbàbẹ̀ ọpẹ́ lọ́rọ̀ rẹ̀ ọmọ ẹja sí pé mo ríire mo tọ́ re bákan náà ẹjọ́ bá rí irú ọ̀nà bẹ́ẹ̀ irú wọn lẹni tí wọ́n máa tẹ̀lé òfin ọlọ́run irú àwọn ọ̀nà tá à ń ṣàlàyé nìyẹn tí àwọn tí wọ́n ṣáájú tí wọ́n tẹ̀lé òfin ọlọ́run. àwọn tí wọ́n tẹ̀lé tí wọ́n rìn ìlànà rẹ̀ yẹn abẹ́kẹ̀yìn náà ò rìn irú ẹ̀ à ń sàlàyé àwọn ọ̀nà yìí náà kẹ́yìn náà ò lè rẹ̀ torí pé bá àwọn yẹn irú àwọn ọ̀nà tá à ń sọ yìí yọ ipò ọ̀gbọ̀ à ọlọ́wọ́n bá

tó ti rin ìlànà tí ò darí tọ́nà tó ní kóhun tó máa bẹ lókè pẹ̀ kó lè wá ronú pìwàdà kó lè túbá tó bá ti wá ronú pìwàdà tó túbá bọ̀yà túbá àlẹ́kú tọ́nà ọba wa lè ka túbá yín níbi ẹni tó bá túbá níbi ẹ̀fẹ̀ nínú ẹni ismi wàlùmọ̀ áárínì ẹni tó túbá níbi ìwà ẹ̀fẹ̀ àti gbogbo àwọn ìwé ìwọ̀ tọ́nà ọba àlẹ́kú ọlá tó pọ̀ fún wa pé ká má débi ẹ̀ tó ti dé dájú tó bá lè wá tún bá ń bẹ̀. ọlọ́run ọba ẹwọ gbogbo àwọn bó ti tó mọ́ra wa ó ní wọ̀n bọ́ọ̀wù òun ọlọ́run ọba àdìmọ́ onímọ̀ lòun àdìmọ́ ọba ọ̀jọ̀gbọ́n lòun abẹ́rìndà ọba onímọ̀ ọba ọ̀jọ̀gbọ́n náà lòun ọlọ́run ọba abẹ́ǹkà torí ìdí eléyìí ọlọ́run àdéjọ́lá ó sọ àwọn ọ̀rọ̀ yẹn ṣáájú ó tún fi parí ẹ̀ òun tó wù sí àwọn kẹkẹ lómi mo sì àwọn nǹkan lẹ́tọ̀ọ́ fún yín pẹ́tọ́ ni ẹ máa jẹ ẹ máa mú ẹ máa lò ẹ máa fẹ́ràn àwọn èèyàn báyìí lóbìnrin ẹ̀tọ́ ni fún yín àlímọ̀ èmi ni tí mo torí ẹ̀ ṣe lẹ́tọ̀ọ́ yé èmi ni mo mọ̀ ọ̀jọ̀gbọ́n sì ni mí mo ti máa kí ni àfibọ̀tán rẹ̀ tó lè ń ṣe lófin fún yín bákan náà àlímọ́ onímọ̀ ni mí tí mo fi sàwọn kankan léwọ̀ wípé ẹ má ṣe di eléyìí eléyìí ò bá mu ẹ má ṣe eléyìí. ọlọ́wọ́n ọba àlejò ọláwọ̀ fẹ́ eléyìí àlímú onímọ̀ ní ní túmọ̀ bẹ́ẹ̀ àbí mọ ọ̀jọ̀gbọ́n ní ní máa fi ewu tó wà níbi kẹ ṣẹ́jú mo ní kẹ mọ́tẹ́ torí ìdí eléyìí bá lè tẹ̀síwájú pé ẹ wo ọ̀rọ̀ tó sọ tájú ẹ tún wo tó fi tẹ̀lé. ọlọ́wọ́ bá àlejò ọlá ó tún kàtàn mọ́lé ọ̀rọ̀ náà ó ní òun ọlọ́wọ́ bá òun ní lérò láti gba tútú báyìí abẹ́rẹ́ ìta láti kíni láti gba tútú báyìí. ويريد الذين يتبعون الشهوات أن تميلوا ميلا عظيما Fọ́lọ́wọ́ ọba àlejò ọlá ọlá tí ń fẹ́ oore fún wa, fọ́lọ́wọ́ ọba àlejò ọlá tí ń fẹ́ dáadáa fún wa. Bẹ́ẹ̀ náà làwọn ẹni tí wọ́n ń tẹ̀lé ìlànà èsù. Àbẹ́ríkà, àbáwájú kẹ̀dé nǹkan ti yẹn o. Wọ́n ní ayé yòrídú àtìbáwò tẹ̀yàbí. Àbẹ́ríkà. Wọ́n ní ẹ̀rí àwọn tí wọ́n tẹ̀lé ìlànà èsù. Àwọn náà ń gbèrò. Wọ́n wá tọ́ka sí pé bí wá àwọn wo ẹgẹ́ bá àwọn ọ̀pọ̀lọpọ̀ abótẹ́sírì náà ṣe tú àbáwa ìmọ̀ọ́mù kọ́ bá rí báwọn náà ṣe tú nìyẹn wípé àwọn wo ni pé nínà lè yẹ̀wù wà nàzọ́ra wà dùnà nínú àwọn yẹ̀wúdí àti nínú àwọn nàzọ́ra àti nínú àwọn onísì náà dáláyé torí pé àwọn wọ̀nyẹn àwọn ni àtúbáwù ṣàwá yẹ̀tẹ̀lẹ̀ ṣàwá. gẹ́gẹ́ bá ti wá mọ̀ wípé alukur'an bí ẹ̀mọ́mì láwùmí lábí kùsù sí sàbárì bí ọ̀rọ̀ yìí ti kó àwọn wọ̀nyẹn sínú nínú àwọn ìṣesí wa ló fà á lóbi jẹ́ sí wípé àwọn àbá onímọ̀ òtó lè tẹ̀síìr wọ́n ní nínú wọn àwọn òfóòlù nínú àwọn mọ̀tọ́dìr tẹ̀síìl báwọn tàbíìn òun náà ni márùbátù àwárí àlìyẹ̀wúdí wà nàṣọ́rá mímọ báwo làwọn yẹ̀wúdí àti nàṣọ́rá báwo ni wọ́n ṣe rí wákàtà nùsùlì lùkùrán lákòókò bàtà lùkùrán ń sọ̀kalẹ̀ pàápàá jùlọ fi jẹzírọtòlá arab ní arabia peninsula yẹn tó oríkùsù lẹ lárúbáwá báwo làwọn yẹwúdí àgbà nàṣọra nígbà náà torí ìdí eléyìí yóò wá jọ láti pọ̀ pẹ̀lú irú àlàyé eléyìí tí wọ́n ń ṣe fún wa nípa àwọn èyí pípé ní àwọn tá a wí yẹtẹ́bẹ̀rẹ̀ nínú lẹ́dínà yẹtẹ́bẹ̀rẹ̀ náà ti àwa. èrò tiwọn òun ni pé gbogbo tí ó bá ti mú adùn wá gbogbo tí àwọn bá ti gbádùn níbẹ̀ léyìí tó ṣe wípé àwọn ò pọ̀. yálà ní àlàálí áómìnì àrọ́ọ̀n adùn lọ́jà wọn lógún ìbá jẹ́ lọ́nà àlàálí ni ìbá sì jẹ́ lọ́nà ni àwọn òkọ̀ ìyẹn ló fà tó fi jẹ́ sí wípé àbáwa ibùdó kẹfíìr wọn láwọn wọ̀nyẹn rí lẹ́bi àwọn ẹni tí wọ́n tẹ̀lé adùn fẹ́ pé gbogbo èrò wọn pàtó wọn sáfè jáde ni tàtà búhù tí wọn lórí àlámọ̀rí kan bóò ni ìgbádùn wọn sáfè wá ni bí wọ́n fẹ́ obìnrin àwọn ò ní ronú lọ síbi wípé èyí tó ṣe pàtàkì ní káfẹ́ ẹlẹ́sìn ẹwà lẹ́bi sọ́nà ọba wa rí wọ́sọ́là. Anẹ́bí pàtàkì fún wa nípa báwo làwọn èèyàn ṣe máa ń fẹ́ obìnrin oníkún káwọ́lì màrà átòlẹ̀ árbà àwọn èèyàn máa fẹ́ obìnrin ní títorí nǹkan mẹ́rin ṣáájú ní jamali àwọn èèyàn fẹ́ obìnrin torí pé wọ́n ti kó rẹwà wàlìmáàlì àwọn èèyàn ti kó obìnrin lówó lọ́wọ́ wọn fẹ́. wàlẹ̀ ásàbìá torí pé ó wá láti ìdílé eré ó níran dáadáa àwọn èèyàn fẹ́ àwọn míì náà sì ré àwọn awo ẹ̀sìn. àrẹ́bí wa sọ fún wa yí pé fa ẹlẹ́yìn kan lè dá ti dì í fẹ́rẹ̀ bá yìí. kò wá fẹ́lẹ́sì yẹn òun ni o kòkòrò ó dọ̀wọ́ rẹ kó fẹ́lẹ́sì kọ́ ọmọ bàá padà lẹ́yìn torí kíni torí pé wọ́n tó àwọn tó ṣe é pé lìjàmáàlì ẹwà ni wọ́n ń wò ẹwà ládùn táwọn fẹ́ rí gbọ́ lára obìnrin náà ẹwà náà wọ́n mọ̀ fún á nínú àwọn ẹlòmíì náà lẹ́yìn ẹ wo ìbámu sí ọ̀rọ̀ tá à ń bá bọ̀ nípa zawaj ẹ̀tọ́ kálukú máa ń wò lára pé ó àwọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni òun lànà bí ṣe tẹ̀ sí wíwú rẹ̀ fún wa báyẹn ẹlòmíì àwọ̀ pé yẹ àtùpà pálọ̀ ni mo fẹ́ fẹ́ àtùpà tí mo gbé àtùpà pálọ̀. tábà wo yẹn náà kí ló bá nẹ́bí sọ fún wa tí ò rẹwà ṣùgbọ́n wípé ẹwà yẹn nìkan lẹ́lòmíì máa ń wò ìyẹn ládùn ẹlòmíì sì ní torí kó lówó lọ́wọ́ tí ó máa rí owó gbà lọ́wọ́ ẹ̀ ìyẹn ládùn jáde láwọn ìdílé ńláńlá tóun náà tara ẹ̀ tóun náà dèèyàn gíga. ànábì òkú ká má fẹ́ bẹ̀rẹ̀ nítorí gbogbo ẹ̀ náà tẹ̀sìn bá ti kù àmọ́ tẹ̀sìn bá ti lè jáde kó o bẹ́ẹ̀ gbogbo ìyókù yẹn ẹ̀wọ̀n tá ànábì fi parí ti a sọ kalẹ̀ a kalẹ̀ tẹ̀sìn bá ti yọ o bẹ́ẹ̀ owó ọ̀rẹ́ òkúlẹ̀ o ọkọ̀ wọ́n bólẹ̀ tó ń àdùn lásán òun ni ìyẹn ni tí ọlọ́run bá lè sọ láǹsọ fún wa ń bínú ìgbà àwọn tá a sọ yìí yẹtẹ́bí wọn lọ dà wá àdùn ni wọ́n máa wá káàkiri yálà níbi tí wọ́n fẹ́yàwó ni ìyẹn ló fà á tẹ́lómi náà fi ń wá iṣẹ́ kan ni àwọn adùn bẹ̀ nìkan lòún fẹ́ rí ẹlòmíì náà ń dúpò lẹ́yìn adùn bí pò nìkan ní fẹ́ responsibility ibi ipò kò fẹ́ dé ra àwa wa wọn ni wọ́n máa gbà fún gbogbo lẹ́ẹ̀dì kan iṣẹ́ ìmọ̀mọ́ àgbà gbogbo lẹ́ẹ̀dì kan kò sí lẹ́ẹ̀dì ìmọ̀mọ́ àgbà lójú láì gbogbo tẹ́tùtù wà níbẹ̀ irin tẹ́tẹ́ ẹ̀ fi ṣe gan ẹ̀mí ẹ̀yin náà ò sí wá kalẹ̀ ṣùgbọ́n adùn tó wà ńbẹ̀ adùn àpọ́nlé iyì tó wà ńbẹ̀ ẹ̀fẹ́ máa jẹ́. the excellence excellence excellence tó ń kálukú fẹ́ máa jẹ́ lẹ́yìn lẹ́yìn ipò adùn bẹ̀ ló pàtàkì lọ́dọ̀ ẹlòmíì ọ̀nà tó wà ń gbàdé ipò ọ̀hún gan láàyò báyìí kò ní bìkítà ṣé ọ̀nà tó ń fẹ́ pàdé rẹ̀ yìí tí ọ̀nà tí ọlọ́wọ́ bá lè fi ọlá fọwọ́ sí fún ẹ̀lẹ́gbà fi débi kò ní kò ní bìkítà lórí ẹ̀ adùn ní ọ̀sán jẹun lógún ọlọ́wọ́ bá lè fi ọlá ní àwọn ẹni tó ṣe ń pé adùn làwọn máa ń tẹ̀lé káàkiri àwọn onímọ̀ làwọn máa ń wà áńtà alùpù wọn rí níbi nǹkan yẹn òun làwọn máa ń wò wọn wá níwo pé adùn yẹn ṣé lọ́nà ẹ̀tọ́ làwọn ti fẹ́ bá adùn yẹn ni àbí lọ́nà èèwọ̀ wọn àbí títà lórí ẹ̀. wọ́n nílò àwọn ẹni tá à ń sọ yìí wọn àti ń fi títà tó ṣe wípé wọ́n máa ṣẹ́rí kúrò níbi. tọ́lọ́wọ́n bá ti ṣe wọ́n máa sẹ́rí kó níbi tọ́lọ́wọ́n bá ti ṣe abẹ́rìkẹ́ bàbá àdúkẹ́tì fún ní àwọn tá a sọ pé àtùn lọ́jẹ́ wọn lógún á ń tẹ̀lé ìlú àwọn ń fẹ́ fún ẹ̀yìn tá a ní ọlọ́wọ́n bá àlejò ọláwọ́ gba tútú bá yín ìyẹn lásán lẹ́ẹ̀kẹ́ gbà àjògbòdò mẹ́nu mẹ́nu kúnra ni wọ́n àwọn ti mọ̀ yí pé àwọn òsí lórí ojú ọ̀nà òdodo àwọn ọ̀tẹ̀lé ìlànà òdodo eléyìí tó náà bá a lè fi ọlọ́sọ níbi ara alákọ̀ọ́kọ́ yìí pé wàyá di akùn tún nànà lẹ́bí àwọn ọ̀nà òdodo tó náà bá a lè fi ọlá ní tóun fẹ́ jẹ́ kẹ́mọ̀ nìyẹn tóun fẹ́ fi yíwọ̀ àwọn ọ̀nà yẹn lòun fẹ́ jẹ́ kẹ́yìn lẹ́ẹ̀ máa gbà kẹ́yìn náà máa rìn kò yẹ ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ àwọn ga a yìí àwọn máa wá ọ̀nà adùn káàkiri tí wọ́n ti rí adùn ní ìyẹn wọ́n fi mọ wá fẹ́ kó ṣe é pé á ní ìṣe náà ó kú rí kúrò níbi òdodo ní ìtúrí eléyìí tó tóbi wọ́n lẹ́yìn يريد الله أن يرتب ọlọ́run bá lè sọ láti lérò rẹ̀ fún mẹ́ tábò lọ níbi á ti pé àwọn àyà yìí dẹ̀lílù ni ẹ̀rí ni lórí àwọn tí wọ́n sọ yí pé àlẹ́ ẹ̀dùn. majburun bèbèlè àbí àwọn tí wọ́n sọ wípé la qadar wal amru mọ́nù kò sí àlejò ọlá ò tiẹ̀ sí ọlọ́wọ́n bá àlejò ọlá ẹ̀ àwọn ni wọ́n fẹ́ aburú fúnra wọn wọ́n ìrádá ti abẹ́rẹ́ gbà lẹ́yìn tó ti jẹ́ sí wípé tí wọ́n ṣe yẹn aburú pátágbà ni kíra pé aburú pátágbà ni. ọlọ́run bá lè fi ọlá ń sọ fún wa pé ìrí inú mọ́ ọ̀rọ̀ bá wá lò. òun náà bá òun á àti pé àwọn nǹkan tó ṣe yí pé ẹ lè máa rí yẹ wa ẹ lòmí bẹ lásìkò tá a wà yìí bí àwẹ̀ ti jẹ́ ọ̀ràn lé gbogbo wa tó ọlọ́ọ̀bá àlejò láti tàkùfí ìbùfóhùn torí kíni torí kọ̀ǹdíṣà tó wà ọlọ́ọ̀bá àlejò láti ní fúfú ọlọ́run ní ká gbààwẹ̀ ọ̀ràn èèyàn ní ká gbààwẹ̀ rọ̀mọ̀dọ́nù abẹ́ẹ̀kọ́ nínú òfin ẹ̀sìn wa irú ẹni tá a wí òun sì lẹ́tọ̀ọ́ kọ́bọ́ ní ilé kọ́ máa jẹun torí pé kíni torí pé kó bá àwẹ̀ yẹn yóò jẹ́ ìnira fún gbogbo eléyìí náà ní ká máa gbọ́ inú ọ̀rọ̀ lọ́hùn pé la yukallifu Allahu nafsan. ọlọ́run bá wa bá lè sọ lá èso ìkẹtàgbára wa ò ká ìdúkọ wa lọ́rùn. ìtagbára wa gbé ọlọ́run bá lè sọ lájú kọ́ wa lọ́rùn láti sùn. abẹ́ni. bákan náà bá a bá wà ní ìrìn àjò ìrún olóko mẹ́rin. ọlọ́ọ̀bá ọba ó pè ní búbúyẹ́mù wa ó ní ká rákà méjì dípò rákà mẹ́rin ó ní ká rákà méjì èyí tá a ti kí rákà mẹ́rin ó ní ká kí rákà méjì ara tàkùnìbù nìyẹn ìyẹn làbá wa nínú kẹ̀dé ní oṣù pápọ̀ yìí pé ń kún nínú àwọn òfin rẹ̀ ó ṣe ń kúkú yẹ wà àwa mìíràn àwọn àtẹ́pẹ́lẹ̀ yẹn ṣe wà náà wà ní eléyìí ẹ má ṣe bẹ́ẹ̀ abẹ́rìta nínú àwọn ikọ́ pa wá láti làwọn ẹ̀rọ mọ̀tọ́nù wà fẹ́ bàá ṣùgbọ́n ní tí ó bá ní àwọn àwáwí kan tẹ́sìn lè gbà wọlé wọ́n ní kọ́ mọ́ bá a. káfíìnù wákàtí káfíìnù olóko mẹ́rin níráka mẹ́rin àti ọlọ́run nìyẹn ṣùgbọ́n ẹni tó wà lórí ìrìn àjò kọ́ ṣe ní gbogbo ẹ̀mú wọn ni kò kí méjì abẹ́rẹ́ kánà ló kí wọn lẹ́yìn tó bá lálàáfíà ṣùgbọ́n ẹni tó ẹ pẹ́kọ̀ọ́ lálàáfíà ẹ̀sùn ṣe ní gbogbo ẹ̀mú wọn ni kò tó gbòmí wọn ni kò tó gbẹ̀rẹ̀ wọn ni kò tó gbòmí. fẹ́ẹ̀rẹ̀ ń tọ́nà ọba àlejò ọlá ọlọ́wọ́ bá lè sọ́lá ó ṣe jíjẹ òkú gbẹgbẹlé wọn fún wa ó ṣe ẹran ẹlẹ́dẹ̀ ó ṣe léwọ̀ fún wa gbá àgbọ̀dọ̀ jẹ́ ṣùgbọ́n tó wá sọ pé ní ìṣòro rọ̀bà bàlá ìṣúná abẹ́ ẹ̀kọ́ ni bá lè sọ́lá bá ní tó wá sọ ẹ̀mí arábáwá ni láì sí wípé ó máa ń mà fún rẹ̀ yàn láàyò bí àwọn kan lẹ́yìn bẹ̀ẹ̀bá tó ní ti díjọ́ kàn lẹ́ẹ̀bá tí wọ́n lé àwọn ẹran àrámù sílẹ̀ ẹ̀rẹ̀ ọmọ mùsùlùmí náà kò lè ẹni rẹ̀ níjànú òun náà máa ń tẹnu níbi èèwọ̀ ni o àmẹ́ni tí ó sẹ́yìn àjò lébi kan ó sẹ́yìn àjò lébi kan ìrìn àjò ó ké mọ́bí kan ó wọ̀ tó ó wọ wájú kú ẹ̀yìn kò rí tó fẹ́ jẹ ẹ̀mí fẹ́ bọ́ kò rí kẹta ju ẹran ẹlẹ́dẹ̀ lọ.

ẹran màálù tí wọ́n ti ṣe súyà ọ̀màdé màtíyú ẹja àwọn ẹja tó gbádùn ọ̀màdé eléyìí ń lọ ọwá níbi tọ́lọ̀ ọba àdìsọ́ láti ilé ìwọ̀ náà gbádùn ààrẹ o ètò ní ti ọ́ níbi ìkùtì ọ̀wọ́ ìkùtì fà ọ́ nìyẹn ẹgbẹ́ bó ti jẹ́ sí wípé ọlọ́ọ̀bà àdìsọ́ láti tọ́ fún wa lókè náà yí pé يريد الذين يتبعون سواء يريد الذين يتبعون àwa mùsùlùmí ká máa ronú sí àwọn àyàtà bá ti ń kà nínú àwọn ìtumọ̀ tó yẹ fẹ́mi àjẹká láti sọ ìlànà ìdùnkún wa àtàwọn ẹni ìlú kò wá sí ìbá ti fẹ́ bọ́ lọ́wọ́ ẹni tá a bá ti rí pé kò sí lórí ojú ọ̀nà òdodo èèyàn máa ń yẹra fún wọn ni nítorí lè fi súnmọ́ wọn òun ni kó lè pọ̀ fẹ́ ṣiṣẹ́ lórí báwo ló ti fẹ́ sọ fọ́nà ṣùgbọ́n tó bá ti ní ká agbára rẹ̀ ò ní pé ẹ̀rí àwọn wọ́n ní ẹni tó fẹ́ bọ́ sódò táà wá ń fà á yípe fọ́mọ́ wọlò tóun náà tó ń fà náà tó lájọ lọ àádìlẹ̀ fún ọmọ dá lórí. ọwọ́ àdé sílẹ̀ tó lùfẹ́ àwọn ẹni máa gbé lọ ti kọ́ sílẹ̀ yọ bó o ti ń fà ti ń fà wọ náà lọ wọ jáwọ́ káwọn ìkóhùn wọ́n tó tẹ̀lé abẹ́rẹ́ fọ́nà kọ́mọ́já wòlú kọ́mọ́já tọ̀. torí ti eléyìí ọ̀nà tá a lè fi kọ́ nìyẹn bá a bá ti láwọn ẹnìkan tí wọ́n ti ya ẹni àmì káàsì fẹ́ gbọ́ èyí tó ti ọ́ èyí tó lóore mú ọ́ òun náà ni kò ta kété sí wọn kò jìnnà sí wọn torí pé tó o bá jìnnà sí wọn tó o bá jìnnà sí àwọn èèyàn bẹ́ẹ̀ wọn náà padà dára wọn wọ́n lọ padà kékeré ó padà dá ara wọn torí pé òtù wọn dàbí ṣe dání ajẹgbodò wẹ́ni kúra nínú wa wàyùrìdù wàyùrìdù lẹ́yìn náà yẹ tẹ́lẹ̀ ònàjà wa. wọn à ní pílánì dáadáa báwọn tí ń bọ̀ lẹ́yìn wọn wọn à sì lérò pé àwọn tí ń bọ̀ lẹ́yìn àwọn náà lè da pílánì tí wọ́n ń la alẹ́ náà ni káwọn náà dàbí tàwọn ló bá ló jẹ́ pípẹ́ láwọn orílẹ̀-èdè tá a sọ wọ̀nyí bí wọ́n bá ti ń kú ònípò àwọn ọmọ wọn náà wọ́n ń fẹ́ kó bọ́ bẹ́ẹ̀. nínú orílẹ̀-èdè tó ń mọ́ níbi táǹsọ̀ yìí ọ̀dà ìpín nàìjíríà máa ń bẹ̀ ṣe ọ̀dà ìpín àwọn èsì bẹ́ẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà ṣùgbọ́n àwọn orílẹ̀-èdè tó ń ṣe bẹ́ẹ̀ lágbàáyé tó ṣe ní pílánì dáadáa báwọn ti ń bọ̀ lẹ́yìn torí pé tàbí dání èrò tiwọn náà ni wípé bọ́lá ti ní àlejò ọlá tó ṣerú àwọn orílẹ̀-èdè táǹsọ̀ yìí tó ṣe wọ́n ní orílẹ̀-èdè amúyangàn irú àwọn orílẹ̀-èdè táǹsọ̀ yìí gbogbo oríṣiríṣi tá a fi sọ̀rọ̀ ayé lọ́lọ́run kó sílẹ̀ fún wa gbogbo tá a fi sọ̀rọ̀ ayé pátá kò sí èrò tí wọ́n sọ di tàwọn nìkan òun ní bẹ lẹ́nu wọn. kódà báwọn ọmọ orílẹ̀-èdè wọn tí wọ́n tún gbìyànjú tí wọ́n jáde tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ nínú àwọn ìṣẹ́ tó lè ṣàǹfààní fún orílẹ̀-èdè tàwí tó wá dé tó wá tẹ́ńdà sàtífíkẹ́tì tó sì tún pìrìsẹ́ǹtì ẹ̀sírẹ́ǹtì tó ní láti lè dìvẹ́lọ́pù orílẹ̀-èdè náà àwọn tí ó ń ta ìwé wọn yẹn ètí wọn ó máa fi sí ni wípé tí gọ́ọ̀mẹ́ntì bá àkókò pọ́jẹ́tì ẹ̀yìn tán o ẹnu ọkọ jẹ jẹ pé sixty by forty ni o ẹ máa wọlé sixty by forty ẹni tí ọmọ ti jẹ́ ní òkùnkùn forty o òun tó bẹ́ẹ̀ ràn lọ́wọ́ ló yà fún project ìmọ̀ mú sí sí ẹ̀dàkù ẹwọ́ lè mo lọ wájú lábàràbà lábàràbà náà nìyẹn tí òfin ní kọ́ sí àìwá àmọye bẹ́ẹ̀ nínú àwọn ọmọ àwọn orílẹ̀-èdè tá a sọ yìí tí wọ́n ti kẹ́kọ̀ọ́ gboyè bẹ́ẹ̀ tí wọ́n ti ṣe dá wọn lójú ṣùgbọ́n ó tún kí wọ́n ràn wọ́n lọ́wọ́ mọ̀ ní fún wọn. wọn ò fẹ́ káwọn wọ̀nyẹn náà káwọn náà jáde kúrò nínú ìlànà táwọn wà torí ìlànà táwọn wà òun náà ni ìlànà bóò làwọn ṣe máa kó nǹkan lórílẹ̀-èdè táwí báwo làwọn ṣe máa jẹ nǹkan ní nǹkan mọ́ta wọn tẹ̀lẹ̀ pé lórí bá sọ yìí tóun ti gbé pọ́jẹ́tì kankalẹ̀ ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ náà àwọn tó ń sàǹfààní bẹ́ẹ̀. ẹwọ ọ̀pọ̀lọpọ̀ náà tó dúkú olóòtú mẹ́ ṣùgbọ́n awọn ọ̀fẹ́ kí àwọn tí ń tó dì ó kún lẹ́gẹ́ ní káàánú òkú olóòtú ká máa bẹ́ ní òdì kó lè jẹ́ pé àwọn ọmọ àtàwọn náà ni wọ́n máa jogún torí ìdí eléyìí sí wọn fún wa wọ́n ṣe bẹ́ẹ̀

láwọn orílẹ̀-èdè ta a sọ yìí abẹ́rẹ́ látara bẹ́ẹ̀ wọ́n máa wá sapá wọ́n máa ní lérò kò lè kẹ́yìn náà ó gún ikú orí lójú ọ̀nà yẹn gbogbo ọ̀nà tí wọ́n bá lè gbà ni wọ́n gbà ọlọ́wọ́ bá lè láti fún wa orí ìlú ọ̀rọ̀ àìwá fífa ọlọ́wọ́ ọba àlejò ọláwọ́ sọ fún ẹ pé èrò lòun sì ní láti lè pé gbogbo nǹkan ní kúkú yẹ fún wa níbi àwọn tó bá wá láti ẹgbẹ́ káṣe láti lè pé ní kúkú yẹ fún wa àwọn tó ní amáṣe bẹ́ẹ̀ láti lè pé òfin ní kúkú yẹ fún wa ló tí bẹ́ẹ̀ nínú tó ṣe lẹ́tọ̀ọ́ fún wa láti lè gbé ní kúkú yẹ fún wa ló tí àwọn kankan lẹ́tọ̀ọ́ nínú tó ti ṣe léèwọ̀ láti lè gbé àwọn kankan ní kúkúrú ẹ̀fún wa náà lójú òsè bẹ́ẹ̀. Bàbá wa yìí kẹ̀kẹ́ bí wọ́n ti sọ fún wa pé wà lè á bá torí kó lè dá àwọn kan ní kúkúrú yẹ̀ yìí. Àbá àlùmáà àlùjùrù ló fi fi ìfẹ́ ẹrú ló fi dé lẹ́kọ̀ọ́ pẹ̀lú kọ̀ǹdíṣà pẹ̀lú tí ò bá lágbára láti lè gbọ́ mẹ́lárí ẹ̀rí pé wọ́n wá jẹ́ ìbámu pẹ̀lú èyí tí àwọn àbá pàpà jù bàbá ẹgbẹ́ kẹ̀bí ìlú nínú ọ̀tá ni wọ́n tún lókè lẹ́ẹ̀kan ní pé àyẹ̀tẹ́gẹ́rú wàyùrídó lẹ́dínà yẹn tẹ́ ti wọn àwọn tí wọ́n jẹ́ pé gbogbo ohun tí àwọn máa ń nílérò ní gbogbo tí wọ́n ń ṣe láyé òun ní gbádùn a ní wọ́n tún sí àwọn ẹ̀yẹ̀wò sí nàṣọ́ra àtàwọn oníṣìnà abẹ́ẹ̀kọ́ káwọn mú kan yẹn nípa àwọn oníṣìnà a rí pé ká ẹ má bàa wá ṣe sí náà lọ́lọ́wọ́ bá alẹ́ sọ́lá ẹ̀wọ̀n tó gbọ́ káfẹ́yàwó káfọ́mọlábí ṣùgbọ́n wá rí ààrẹ pé ààrẹ lówó lọ́wọ́ ní òjò ọlọ́kọ àbí ní òjò níyàwó abẹ́rẹ́ nìkan nígbà tàwa ló ká fẹ́ àwọn òun ló jẹ́ káwọn máa ṣe jìnnà tá àwọn oṣù dámẹ́ abẹ́rẹ́ta ọlọ́ni nínú ọ̀nà táàbì pé ní gbúyẹ́ fún yín òun náà ní kẹ́ máa ṣe kíni o òun náà ní kẹ́ lọ fẹ́ tọ́lájú fẹ́ ọmọlájú. bákan náà kí wọ́n á ti dolú kan rẹ̀ láyé òde òní tí ò fẹ́ rú mọ́. ànábi ní aleikum bisow ànábi ní ààwẹ̀ dọwọ́ yín fàyín náà wìjà torí kó òun ní ọmọ àgbẹ̀kẹ́rẹ́ òun ní ọmọ dí adùn sí ìjẹ́kẹ́rẹ́ òun ní ọmọ dí adùn eléyìí ń bẹ níbi ká ẹsẹ̀ ìdìná yóò fa kẹ́ lọ sí ìyá ọlọ ṣùgbọ́n tẹ bá ti ń gbàwẹ̀ àwẹ̀ yẹn ó sí gàgà kẹ máa lọ fẹsẹ̀ ìdèrò náà Amẹ́ríkà torí ìdí eléyìí ara ìsẹ́nukúyẹ fún yín náà nìyẹn owó tó sì lágbára kan fẹ́ àwọn tí wọ́n náà ti lẹ́nu pé àdúgbò wà lára ẹ̀ máa gbàwẹ̀ ara àwọn ọ̀nà tọ́nà ti gbé ní kúkúyẹ fún ọ náà nìyẹn ẹ̀rí àwọn ìdílé máa bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n bá lè ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lè ìyẹn lè máa ṣe ń wọ́n tó tàbí kílẹ̀ máa ń ṣe ìyẹn lè bí èèyàn ti wá ọ̀nà tí ibi ń jẹ́ nǹkan ọmọkùnrin ló jáde lára ẹni à èyí ń léwu èyí ń náà léwu ó ṣe kẹ́ni ó léwu pàpà tí lọ wọ ọ̀dọ́ tọ́ọ̀mà tẹ́lẹ̀ tọ́ọ̀mà kó léwu ó léwu láàárọ̀ ó léwu lọ́sàn-án ó sì léwu lọ́jọ́ alẹ́ nínú àwọn ewu mẹ́ta tó ṣe pé tọ́ba lọ lè rí àwọn onímọ̀ ìmọ̀ àwọn onímọ̀ ìṣègùn ìlera àwọn mẹ́díkù dọ́kọ̀ ní wọ́n jẹ́ kọ̀ǹtọ́táǹtì lórí sáàtọ̀ yìí wọ́n sọ bẹ́ẹ̀ fún ọ wọ́n lè sọ méjì fún ọ ṣùgbọ́n lẹ́ẹ̀kẹta tọ́ba lọ bá àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lórí ábà àwọn sọ yẹn fún ọ bẹ́ẹ̀ náà alákọ̀ọ́kọ́ bẹ̀ ni pé nǹkan yẹn ó máa bẹ́ẹ̀ ṣe yìí ó máa lékè ó máa rán àfẹ́tì bẹ́ẹ̀lì nítorí wàá ti àfẹ́tì bẹ́ẹ̀lì rí jàmá ó lè lékè ó lè pàṣọ ó lè pàṣọ gbogbo àwọn kata sọ yìí wọ́n lọ rí àwọn kọ̀ọ̀kan táǹkì nípa nípa sọ yẹn pé ìjẹ́ ó lè jẹ́ ló dàbí ìjẹ́ ó jẹ́ o wọ́n wá lọ lo mẹ́tọ́ọ̀dù tànẹ́lì sọ́mọ bá wà ní ìwọ̀sẹ́là láti fi lè gbé ìlera bó ìlú rẹ tọ́ ẹ̀ tó sóòkì yẹn náà bára nira ní wọn nítorí wá lè gbé gbúgbú yẹ nínú ẹ̀ ní kó ọmọ gbà wẹ́wà tó bá ti ń gbà rẹ̀ adùn sí ti di lára ìwọ̀nàwọ̀nà yẹn yóò máa dùn abẹ́rẹ́ta. bákan náà nínú ẹ̀ nínú tó tún lè fà ó lè fà á àìsàn àìsàn ó lè fa àìsàn káńsà ó lè fa káńsà nínú ojú ara ó sì lè fa àìsàn tó ń pè ní ìdákọ́lẹ̀ ìyẹn ni tí nǹkan ọmọkùnrin rẹ̀ kọ́ mọ̀ sí rárá jẹ́ fún sí rárá mọ́ èyí tó wá mú fún un òun pẹ́ ní wá tó wá bá a sábà. tó ẹgbẹ́ tó máa ṣe nìyẹn àwọn àdìjẹ́ nínú àti ọmọ wọlé ju ẹni bẹ́ẹ̀ lọ látara rẹ̀ náà yọ àti wípé kò níta láì má sí òun náà ló ń sọ wà tó lè má jà òun tó fi àjà ìwà. torí gbogbo wọn lọ tó láàyò yẹn lọ tó bá àlejò láti sọ fún wa lọ ọlọ́wọ́ bá bá lè fi ọlá èrò rẹ̀ láti ṣe kíni láti gbé gbogbo àwọn nǹkan tẹ kọ́ lágbára láti gbé ní fúfúyẹ́ kó fún yín gbogbo àwọn nǹkan tó ṣòro láti lè gbé ní ìṣẹ́ láti lè gbé kó fún yín nínú ṣòro láti gbọ́ ní fúfúyẹ́ fún yín. àìsàn ìṣòro ni àwọn ọ̀nà àbáyọ fáwọn àìsàn wọ̀nyí nínú tí ń fa àìsàn ìyapa àti ọlọ́run máa ń fa o ara ẹ̀ lè yíká sọ yìí náà ọlọ́run á ní òun tó gbogbo ẹ̀yìn sí ẹ fún wa ẹni bá fẹ́yàwó ní ẹlọ fẹ́yàwó ẹjọ́ bá ti wá fẹ́yàwó ní ó máa ń gbawẹ́ nígbà tẹ́rú wà kọ́ ọ lọ fẹ́rú nígbà náà. owó lẹ́rú bàdá àti ti ọ̀rọ̀ ní abẹ́ tó ti lẹ́rú fún rẹ̀ náà ni mọ́mọ́lá kábíà ìmọ̀nù múnù torí ìdí eléyìí ọlọ́wọ́ bá lè gbọ́dá ní èrò ní láti gbé àwọn nǹkan ní náà sábà. ọlọ́ọ̀bà àdéṣọ́lá ni wọ́n fún ní kọ́lé ní ìgbà mọ̀tọ́ ìgbà àwọn ọlọ́ọ̀bà òun ti mọ̀ pé dídá tí wọ́n dá èèyàn ọmọ ènìyàn wọ́n dá yín lẹ́ni tó lẹ ẹlẹ níṣẹ́ ṣíṣe ẹlẹ nígbàgbọ́ abẹ́rìkà ẹ wá rí ìṣẹ́lú kúkú yẹ yìí òun lọ́wọ́ bá lílẹ̀ yìnyẹn nínú ẹ̀mí ẹlẹ lérò gbà ẹlẹ́ nípinnu látara bẹ́ẹ̀ ọlọ́ọ̀bà àlejò rábà ń pé eléyìí ní fífi ẹ̀bùn yín. ọlọ́ọ̀lẹ́ ẹ̀lẹ́ bákan náà níbi àlámà yọ̀rọ̀ obìnrin lábí màmá pé ní fífi ẹ̀bùn yín làbùsọ̀ yín pé ẹni tí ò bá lágbára láti fọ́ọ̀mù alábí kò lọ fẹ́ ẹ̀rú gbà náà ẹgbẹ́ bó ti jẹ́ sí wípé lẹ́yìn tí ò wá tẹ́rù gbogbo àwọn ọ̀nà tá a lè fi ṣe náà ti náwọ̀ ẹ̀yìn ìsìláàmù ti fúlàní gbogbo ẹ̀ balẹ̀ fún wa nínú èyí tó yá sí bẹ́ẹ̀ òun ni ká lọ fẹ́ àwọn ìgbà tá a bá ti ní kápá bẹ́ẹ̀ tá a bá ti wá ní kápá bẹ́ẹ̀ ká máa gbà wẹ̀ ṣùgbọ́n gbogbo ẹni tó bá lè fasilitéètì bóṣe lè rọrùn yálà bàbá ni tó ti ní kápá fẹ́yàwó fọ́mọ rẹ orí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ púpọ̀ tó máa tọ́jú ẹ̀ ó sì jẹ́ ìyá náà lọ́lọ́run fúnfun ni ó lè jẹ́ ìyá náà ni fẹ́yàwó fọ́mà rẹ̀ àbí ìyá ohun obìnrin gan lọ́lọ́run fúnfun ni bá ọmọ rẹ̀ wá ọkọ tí òfin ní máa ṣe jù náà kò sábúrú bẹ́ẹ̀ oníṣẹ́lá flam kọ́mọ obìnrin ó rí ọkùnrin tó wù ú kó sì lọ bá àwọn èèyàn tó mọ̀ yìí pé wọ́n súnmọ́ ọkùnrin náà ìpẹ́ dákun lágbájá wù mọ̀ fẹ́fẹ́. gbọ́dọ̀lẹ̀ ní ká ọkùnrin ní máa kó wọn fẹ́ obìnrin kò sábúrú fẹ́ o ìṣẹ̀lábìlà wọ́n lọ́mọ tó rí lára ọkùnrin náà ló lọ fẹ́ fẹ́ o. tí wàá ti tó lọ́rọ́ ìwọ ìyá kan wá fẹ́ tọ́ ọmọ obìnrin àbí wọ bàbá kan bí obìnrin wá ní ọmọ yẹn ò ní bùsọ̀ náà kí ni sọ kò ní lówó lọ́wọ́ òun ni sọ́gbà rírù sọ́mọlúwàbí ni òun náà sì ń fi àwọn kankan kankan bí ìlówó ni ẹjọ́ tí wọn náà fún yorùbá náà ní náà ní kọ̀dá ti yọ ọmọlúwàbí sáà ti táwa ti lè pèèyàn náà ọmọlúwàbí ẹwà náà ti sọ̀rọ̀ wá wa àríwọ̀ sọ́là. àrẹ́bí ni ìdá àdáàmú máa ń dàrú lọ́wọ́ná bí ìnáwó wà fúnukọ̀. àrẹ́bí ni ẹni tẹ́ ẹ yọ́nú sí ẹ̀sìn ẹ̀ tẹ́ ẹ yọ́nú sí ìjọmọlúwàbí ẹ̀ ìwà ẹ̀ tọ́ba ti wá bá yín fún wọn fẹ́ ọmọ yín ọ̀sẹ̀wùtù ẹ̀fọ́ ọmọ bò. tó bá kọ̀ tẹ́lẹ̀ ṣe bẹ́ẹ̀.

ẹ̀ẹ̀fẹ́ ma yóò ṣe sì náà ọmọ yìí sì lẹ tó wù ú àwọn àbáńká a wà ló àwùjọ ọ̀kan níjọ ní ọ̀kan náà àwọn àbá bá ti dáadáa mú wa àbá náà ń sọ pé bàbá àwọn nígbà tí a bá wọn bẹ láyé wọ́n ní sí àwọn tó jẹ́ àwọn àbúrò àwọn bàbá àwọn ni ó ka owó ẹran súná ó wọ́n lè kà láwọn lọ́wọ́ pé káwọn ọlọ lè kó fún wọn bàbá ọmọ ìyẹn ẹni tó jẹ́ ọkọ àbúrò àwọn ó ní káwọn lọ ka owó ẹran súná báyìí tó kọ́ lọ ra ẹran tó ti pa abẹ́rẹ́ eléyìí náà wàá túmọ̀ sí pé náà wọ́n á lè fi bẹ́ẹ̀ lẹ́yìn ìyẹn a fi ń sọ bí ẹsùn ṣe yé wa sí jura lọ àti bá a ṣe lágbára sí bá a ṣe ní kàkà sí jura lọ ẹni tó bá ní kàkà ó tọ̀ ó ṣe torí ìdènà sínà tí ò fẹ́ kọ́ ọmọ òun ti sínà gbogbo àwọn ọ̀nà tábà nílé fasilitéètì ká má lè sínà bàbá ṣe ní lágbára ká àwọn ọmọ ìyá wa ní ẹ̀sìn lọ́wọ́ lórí ẹ̀. yálà lọ́kùnrin ni àbí lómìnrin ni bàbá ni ìyá ni ẹjẹ́ àwọn ọmọ wa lọ́wọ́ lórí ẹ̀ torí ìdí eléyìí ó fi hàn pé ká lè mọ ẹgbẹ́ tó burú ní ẹ̀ṣẹ̀ tó ta tó kọ́kọ́ bẹ̀rẹ̀ nìyẹn ó kọ́kọ́ sọ pé ó tẹ́ bá mú ẹ̀rí nípìnlẹ̀ ńgbà náà pé ẹ méjì wọn jáde títí tó wọ́n bì bẹ̀rẹ̀ nìyẹn. ó tó wá di wípé ọlọ́run padà tún wá bí ẹ̀nàná rẹ̀ nínú sílátò náà láti mẹ́nu níbi wá ń sọ bó ṣe lágbára tó bí nínú àwọn tó wá lè là wá níbi ọ̀nà òun náà di fún wa wọ̀nyí ó sì ń fìdí ẹ̀ múlẹ̀ gbogbo tó ń sọ àwọn nǹkan wọ̀nyí fún wa o dáadáa lòun fẹ́ fún wa o òun sì tún mọ̀ wá ọmọ pa lẹ nígbàgbọ́

gbogbo ọtọ́ ọba ń ṣe kú bẹ́ẹ̀ lé nìyí lọ́sẹ̀ lọ túbà o lọ́sẹ̀ lọ túbà kọ́nà ó ti yá fi rẹ eléyìí tí mi náà sọ ìwọ̀n bá yìí ọmọ bàbá tí mo sọ yìí bàbá tá à ń sọ yìí níbi tí ó gbajúmọ̀ lé ní ìsìnà wọ́n mọ̀ dáadáa kódà àwọn olóko kan yìí ní dákọ̀ rẹ̀ nítorí pé àwọn èèyàn lè padà máa rí àbí bàbá tá à ń sọ yìí jáde láyé náà kọ́nà kọ́ bá burú jù. wọ́n máa ń pè ló kọ̀ọ̀kan níbi tó gbajúmọ̀ lé nípa ọ̀rọ̀ sìnà. àbátàwí ń bá ìyá ń ṣe sìnà pẹ̀lú ìyá títí tún ṣe sìnà pẹ̀lú àwọn ọmọ méjì tí ìyá yẹn rí wọn abẹ́rẹ́ kò sí náà nígbà ń kojú wọlé àwọn obìnrin tí wọ́n fẹ́ lọ bẹ́ẹ̀ nínú ẹ̀sán ni wọ́n fẹ́ lọ òun náà wá ní àwọn ọmọbìnrin tí wọ́n wá ṣe tóun náà ṣe fún yẹn yìí gẹ́lẹ́ ni wọ́n ṣe fáwọn ọmọ rẹ̀ bèrè méjì òfò làkọ̀ fẹ́ lójú wa náà gbogbo ẹ̀ ti ṣẹlẹ̀ báà ti kéré wáyé táwọn òkè tí ń sọ yìí bó ti ṣẹlẹ̀ sẹ́yìn náà ráyè bí ọ̀rùn fi ogún ọdún sẹ́yìn nìkan tí ń sọ yìí o. tó sọ pé wọ́n tí wọ́n náà bá ń ṣe bẹ́ẹ̀ lọ jáwọ́ kéé o pé pẹ́ o kàmáǹtì yìí nù sùdánù o kàkà máa tẹ́sílọ́ wù láàfíì nítorí ọba gbìn lọ́ka o ìyẹn nìkan wá kọ́ tó ọba gbúgbà tó bẹ̀rẹ̀ ọ̀pá lọ́wọ́ ti jẹ ìyàwó àjọ ọlọ́run tọ́lọ́rọ́ ọba àti tọ́lá tìbọ̀ fún wa tó ó sì fún wa láwọn àmàràn ó sì fún wa láwọn ọ̀nà tá a lè gbà nítorí jẹ́ káyà ti fi ká tẹnu mọ́ ti ìlànà tànẹ́bì yẹn púpọ̀ òun ni pẹ́lú ìrìn ẹgbẹ́ ìlúkọ̀ sẹ́rúmọ́ yẹn tí ọba sẹ́rúmọ́ àlẹ́bí tuntun àní ọ̀nà àbáyọ mi máa gba àwẹ̀ pọ̀ láwẹ̀ gíga kó sì máa bẹ lọ́hùn kọ́dọ̀ kó sì jàǹbára lámàní rẹ kó fi lè fẹ́kẹ́ ni o kó fi lọ fẹ́yàwó àbí kó fi lè lọ́mọ ká lè mọ̀ pé ọlọ́wọ́ bá àlejò ọlá kò sánú sì náà o inú ẹ̀sẹ̀ tọ́lọ́wọ́ bá àlejò ọlá kórìíra òun sì náà wà o òtò àìpá àdánwò tìwọ́n náà àdáwò burúkú òun kọ́ lọ́kọ́ra àforíjì abẹ́lọ́n bí tí atúndúró lé ní iná kọ́lọ́n kó bá níjọ tó fún wa kọ́lọ́n kó wa tún yé ká tún kọjá ọ̀la bí iná láti mọ̀ tẹ̀síwájú lọ́la. àti wàjí dùn bàlá àtẹ́fẹ́fẹ́ dùn àti wàjí dùn bàlá àtẹ́fẹ́fẹ́ mọ́ wàá tún ìlà òyìnbó oríkà yọ̀ fàátọ̀ ìlà ọ̀bí kan tó kọ́lá búrú. Àti àwọn àti ìlú ọ̀rọ̀ ẹ̀tẹ̀lẹ̀ tó lúwa ẹ̀ máa sòrò túmọ̀ torí pé ọ̀dọ̀ lọ́run la ó padà sí torí pé ọ̀dọ̀ lọ́run la ó bá bọ̀ sí. ẹ̀tẹ̀lẹ̀ tó lúwa ẹ̀ máa sòrò túmọ̀ ẹ̀tẹ̀lẹ̀ tó lúwa ẹ̀ máa sòrò وعلى نبينا محمد وعلى اله وصحبه وسلم السلام عليكم ورحمه الله وبركاته